أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم adúgbẹ́ fún ọlọ́run tó ní kalẹ̀ tún jókòó ní òní Tuesday ẹlẹ́ẹ̀kejì nínú Ramadan tí àwẹ̀ fi pé mẹ́rìnlá ní ọdún 1447 lẹ́yìn hijira nabi wasallallahu alaihi wasallam kọlọ̀n jẹ́ àgbà yọrí láyọ̀ tó sì gbà ní ẹ̀sìn fún wa agbọ́nrin ẹlẹ́ẹ̀kẹwà láwà nípa gbólóòtọ́lọ̀ ọba àlekọ́ láti parí suratul Fatiha àgbówọ́lá dọ̀ọ̀lì àwa sì bèèrè pé ma hiya khulasatu asbabi kí ni sókè àwọn tí ma ń fa nù fún ẹ̀dá téyàn fi mọ̀ pé òun ó jìnà sí nǹkan alákọ̀ọ́kọ́ tàbí bàlánà náà ni alìjáhàl àìmọ̀kan nígbà tí yọ̀bá ti mọ̀ ní ìmọ̀tọ̀ lálàáfíà yóò jẹ́ kí àwọn ìròrí tí ó dá àti àwọn iṣẹ́ tí ó dá kọmọ wọlé tọ́yàn àìsàn pé ọlọ́ọ̀bà àlekẹ́ọlá kò fẹ́ ògùn tí yóò sì sí náà ní wípé kọwá ìmọ̀ tọ́lálàáfíà tọ́ dáa bàrú tọ́wá sì ti ń wá mọ̀ tọ́jẹ́ mọ́tí ẹ̀sìn jẹ́ ọjẹ́ pé ẹntọ́ fẹ́ wà mọ̀ lọ́dọ̀ rẹ̀ ọjọ́ ọ̀jọ̀gbọ́n ní mímọ̀ tó jìnlẹ̀ númọ̀ yẹn tó sì rí àmì ìbẹ̀rù ọlọ́run lára rẹ̀ tí ọ̀bá sí kanú méjèèjì mbẹ̀ fìtínà wàhálà ní ọmọ já sí tí mọ̀ rẹ̀ ọba jìdò tó sì fẹ́ mọ́ kọ́yàn àìmọ̀kan pọ̀ nù téèyàn kọ́ tọ́ àìjẹ́pó jìdò ọmúnímọ̀ ṣùgbọ́n àrámì ìbẹ̀rù ọlọ́run lórí ẹ̀ lára rẹ̀ yọ́ ma fi ìmọ̀ ń roko fúnlé ayé rẹ̀ ni kò ní fi roko fún alìkìyàmọ̀ so àkóbá ńláńlá iní ọ̀jẹ́ náà láti máa kẹfí sí ẹlòmíì tó jẹ́ pé wọ́n ti rápa kọmọ sọ̀sọ́kúsọ nìkan lọ́sẹ́kù tí ọmọ sọ àbíkọ́ jẹ́ pé àìmọ̀kan náà ni ìmọ̀yẹ ò tó ìsọkúsọ náà ni kọlọ̀nkọ́ sọ akó mẹ́ ẹlẹ́ẹ̀kejì ni tìbáwò lè ìmọ̀tẹ̀lé ìfẹ́nú yẹn la sọ̀rọ̀ pọ̀ lórí rẹ̀ ní àná tá a sì mú àwọn àyà Kùránì wá lórí pé ìfẹ́ inú kìí se nǹkan rẹ̀ rárá a sì sọ ní àná yẹ wípé ìfẹ́ inú o náà ni wípé kéèyàn ọmọ ọmọ sẹ́rí kò ń bí òdodo in tí ó ṣe pé ó takùtọ̀ ó fẹ́ lò fẹ́ inú ara rẹ̀ nìyẹn àwa nífẹ̀ẹ́ inú nǹkan sẹ́ni tí ò ní ìtí ń fẹ́ inú láti ṣe ṣùgbọ́n yọ wà kọ́ṣán ara rẹ̀ nígbàtí ẹ̀rí bá ti wà ní Qur'an àbí hadith ipé báyìí lè yàn ṣe é ṣe ìbẹ̀rẹ̀ àti mẹ́nubá ipé tó bá ń bá mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ tó bá ń bá ṣe gbódún kọ̀bọ̀dọ̀ kọjọ́ ọjọ́ mẹ́ta tó bá ti lè kọjọ́ ọjọ́ kẹta tó sì ń bá lọ bẹ́ẹ̀ ìfẹ́ inú rẹ̀ lọ tẹ̀lé òun so ó ti wà nù dọ̀lì inú àwọn tó sọnù torí fẹ́ inú máa ń jẹ́yàn dẹ́sẹ̀ ni a sì ṣàlàyé pé inú tó tún sọ wípé kálukú náà ló nífẹ̀ẹ́ nú ó náà ní àdísà náà bí sallallahu alaihi wasallam tá kálukú ló nípin tí ẹmbí zìnà tí ó bá ọfẹ́ ọkọ̀ ojú ó ṣe sínà tí ẹ̀ ẹnu ó ṣe sínà tí ẹ̀ etí ó ṣe sínà tí ẹ̀ ọwọ́ ṣe tí ẹ̀ ẹsẹ̀ ó ṣe tí ẹ̀ ṣùgbọ́n zìnà àgbà nígbàtí èèyàn bá wá jẹ́ ikú múṣẹ ẹ̀hẹ́n ọwá ṣe sínà àgbà nìyẹn làṣọ wípé kò tí ò nífẹ̀ẹ́ nú omi tó kọjá tó tún tún wò ìfẹ́nú ara rẹ̀ ní títún wò orípé ànábì wa sallallahu alaihi wasallam sọ sayyidina Ali pé la tutbi'i an-nadrata an-nadra fa inna laka al-ula wa alayka ọlọ́run ojú ẹ̀kú ẹ̀fọn lórí ẹ̀ ìtọ́wá tún fi padà sẹ́ǹgbẹ́fẹ́ nú nìyẹn ìjẹun tó wo bí yìí so ó ti dẹ̀sẹ̀ wọ́n kọlẹ̀ lórí àwọn tó bá ti á di pé wà lọ sí ìsìná tara gangan sámsámú ẹ̀hẹ́n ó ti sọ ìfẹ́ ẹnu rẹ̀ ó ti wá sọ di òótọ́ ibi ta sù sí ní àná nìyẹn àfáà àgbà Sheikhul Islam Ibn Taymiyyah rahimahullah ó náà sáyẹ̀nsì ọ̀rọ̀ yìí ó ní ìfẹ́ ẹnu tí ẹ̀ bá ń nílẹ̀mì láì tí ìmúṣẹ Ọlọ́run ní jẹ́yìn yà lórí ẹ̀ ṣùgbọ́n gbà bá di pé èèyàn tẹ̀lé tọ́wá fi ṣe sẹ́sẹ ìgbà náà lèèyàn tó lẹ́tọ̀ sí ìyà tọ́lọ́run tẹ́yàn bá ń gbógun ti ìfẹ́ ẹnu yẹn ìbádà ní ń seun tí fẹ́ ẹnu rẹ fẹ́ kó ṣe ọwá lò ní ṣe ìbádà ló ń seun ìfẹ́ ẹnu rẹ fẹ́ kọ́ ọmọ ibá yóò dì lọ ọwá ṣe àwúdù bí lámìnà ṣe ìtọ́nà ju wà bẹ̀rẹ̀ sí kí dáadáa so ìbádà ló seun kèésì kése kíkì ìsọlẹ́nu assalamu alaykum ó ti lọ kò sọ́rọ̀ mímọ̀ yíò sí inú islam assalamu alaykum kayfa halukum asakum bi khair ó ti sọ́rọ̀ mí tí ó fi mọ̀ pé kò sí nǹkan nù rẹ̀ bẹ́ẹ̀ náà sì ni ìfẹ́ ẹnu ní máa jẹ́ kéyìn ò dín kóńgó kó dí òsùn ọkù gbà tí ọba gbé gùn lé ìfẹ́nú rẹ̀ tọwá pé ó sùn ǹgbọ́ tó wá pé ó sùn ẹ̀tàn ó tó wá gbóhùn tó fi sí ìfísí wọn tó fi gbógun ti ìfẹ́nú rẹ̀ sí ni torí pé iná ọmọ bí èsù pé a ti àgbọ́ ìwá tó ní ètò tó fi sí ó sì wà ní hadisi pé ìdáwàsíntà farajjẹ́ ìdáwàsíntà je. tó bá ṣe òṣùwọ̀n ń bọ̀ bá ṣe déédé tán tọ wọ̀n fún yàn tó fi nǹkan lé tí òṣùwọ̀n yẹn tí ó fi lóòrìn ju nítorí gbé kalẹ̀ lọ tó fi mọ̀ pé á ọkàn rẹ̀ balẹ̀ pé tí ẹ̀ ní ó kún ju tí ẹ̀ pé ó tún lé ogbógun ti ìfẹ́ ẹnu ara rẹ̀ nìyẹn bẹ́ẹ̀ náà ni nígbàtí ìyàwó rẹ̀ bá ṣẹ̀ ọ́ àtọ́wọ́kọ̀ṣẹ́ tí ò lè ṣẹ̀ ọ́ ìfẹ́ inú rẹ̀ ọmọ sọ pé mọ́ parí ẹ̀ mọ́ parí ẹ̀ mọ́ parí ẹ̀ ìfẹ́ inú ó tún mọ́ sọ ń gbọ́ bá tún yàtọ̀ tó fẹ́ pé ẹbá ti gbọ́rọ̀ lọ ẹja ẹja mójúkò fúnra ìpẹ́ yóò tún máa ran èsì ó tún máa ran létí gbogbo tó ti ṣe lọ ìwọ náà máa tẹnu mọ́ pé àwọn mọ̀sí nǹkan báyìí mọ̀sí nǹkan báyìí ọ̀rọ̀ kọ̀rọ̀ nínú àdísì sọ́yìn muslim nínú sọ́yìn muslim àdísì wa ń bẹ̀ pé èṣù wà ní omi tó jókòó lórí àga ọlá rẹ̀ àríṣù ọlọ́run ọwà sánmà se ṣe ìtọ́n omi lọ́wà àwọn amẹ̀wà rẹ̀ wà mọ́ lọ bá lójoojúmọ́ jábọ̀ fún iṣẹ́ tí wọ́n ṣe láàrin ọmọ ànábì adam tí a bá ti ń jábọ̀ fún tó wáyé pé à òun mọ́ tí tẹ́ mú tí òun wo mọ́ tí tẹ́ ṣe ṣìnà òun mọ́ ṣùgbọ́n tọ́wà rẹ̀ pé òun wó tí tó fi kọ̀yàwó rẹ̀ lẹ̀ ẹ̀ẹ́ yọ́wà súnyùn mọ́ra yọ́wà tó fún lókùn sí pọ̀ kárí díẹ̀ ààrẹ tí ó ju gbogbo tàwọn yòókù lọ ọmọ ìyá rẹ̀ lẹ́n tó àníkíwọ̀n náà máa ronú wípé òfin ìjọ́ tèmi náà bá ní ọkọ kọ́lọ̀ ń jẹ́ ọ̀rọ̀ náà ló ń hùn ká wa ká kó túká tó bá túká ní ìsìn obìnrin máa lè fún jù obìnrin náà ní sí máa fàntí ọ̀dá jù nípa ìtúká ní èní èrò tó jìnà tí ẹ bá ń ṣe lọ́wọ́ lásìkò yẹn ìyẹn ọmọ ogun mọ́ tó bá ṣẹ̀ láàrin ọkọ àtìyàwó tó wá fi lọ fẹjọ́ rẹ̀ sún sọ fẹ́ kó yíwọ́ ni ntọ́ bá fi ń yíwọ yàbá fi ń lọ fi ọkọ́ sun ará àta sọ́fẹ́ kó yíwọ́ ni sáwọn ará àta wọn àmọ́ kẹgbàgbọ́n wọn bá wí ni ó kọ parí ẹ̀dùn ilé lọ jù àwọn Yorùbá náà máa ń sọ ipé ìtayé bá yé sí nílé nílé àbí ìrántí rẹ̀ mọ́ ni àgbàlagbà ti ń di pé wọ́n fi kún wọ́n yọ kú mẹ́ tí ó tó wá máa pọ̀ sí kọ́lọ̀nkọ́ máa kọ́ àmọ́ ṣe ẹ̀mọ́jà máa tẹ̀lé fẹ́nu ẹjá juwọ́lẹ̀ fún tọ́lọ́wọ́ bá lè kíọlá ọ̀rọ̀ ọwọ́ wà máa dàbí ẹntọ́gbọ́n kò sì sí ọgbọ́n kankan bẹ̀ yóò juwọ́lẹ̀ fọ́lọ́run lọ ọlọ́run wá ń to àwọn nǹkan yòókù ọ wá ń tò fún ọ wá ń tò fún ọ ẹn tó rò pó ń gbọ́n tí ń dọ́gbọ́n sálàmọ́ rí ṣòṣẹ́kùn Islam sọ pé ẹm yòówù tó bá ti ń gbógun ti ìfẹ́nú àsìkò tí bá fi ń gbógun ti ìfẹ́nú yẹn ìbáadà ní ṣeun iṣẹ́ rẹ̀ ní ṣeun síbẹ̀ gbọ́ tí ọlọ́run bá lè kí ọlọ́run sọ fánú ṣúrọ́tù Nazi'at àyà 40 àti 41 wa naha nafsa 'anil hawa fa innal jannata hiyal ma'wa ẹ̀yọ́ tó bá bẹ̀rẹ̀ tó bá bẹ̀rù ayé ọlọ́run tọmọ̀ pé òun ó dùn wájú ọlọ́run bá alékẹ́ ọlá níjọmí alìkìyàmà wọn náà ọ̀fṣà ánìlẹ̀ hawa tó ṣe ń kọ́ fún ẹ̀mí rẹ̀ nípa ìfẹ́ ẹnu tí ọba òfin ọlọ́run ń kọ́ fún kò ṣe fàínàlìjà nàtàhí alìmáwà alìjánà kò ní sí ní ojú ọ̀nà àwọn dọ̀lì tàbáwò ipé kí ni máa ń fà tí ẹ máa fi tẹ̀lé fẹ́ẹ̀nú tí ó jẹ́ kéyàn ó di ẹni ìsìnà alákọ̀ọ́kọ́ ń bẹ̀ o náà ní kọjá wípé káàrí ọmọ láti kékeré lórí kọjá pé tí wá ti ń fẹ́ làsámọ́ sí fún yóò dìvẹ́lọ́pù padà tí ó jọ ń fẹ́nu ni bọ́bá ti béèrè súwìtì gbogbo ọba ti béèrè rẹ̀ ìlàmà fún tọba lóhun ọ̀fẹ́ yọkan àwọn àbá ṣe ra méjì fún bá ṣe rẹ̀ nìyẹn yóò dún náà pà táwà gánà orí yóò gọ̀ yóò sì dún fẹ́nú níbi ẹ̀sìn tọ́lọ́mọba àlekẹ́ ọlá gan yóò dẹ̀ tó ṣe yí pé yóò mọ̀ sùn táyọ àsìkò orún yóò lára àwọn òtí ìnà ní bọ́ bá náà tán wọ́n lọ kírun irú ẹ̀ náà nù bọ́ bá jí lásùbá rẹ̀ agbẹ́rọ̀ gbìyànjú lórí pé a rí ọmọ lórí dáadáa bọ́bá sì jẹ́ àgbàlagbà náà ni tọ́wá ti lé jẹ́ pé ìtí bá ti ń fẹ́ àfikẹ́ bá fẹ́ ẹ̀ tí ìrítọ́ ọmọ tó dàgbà débì kan tẹ́ jẹ́ pé tó bá ń fẹ́ àfitẹ́ bá tó fẹ́ bá fẹ́ lẹ́tò sinmi nínú ilé ẹ̀ tí torí pé ìjọ tó bá takùtọ́ lọ́nà náà bí ó náà nìyẹn ọmọ kékeré tẹ́ bá lè fi ọ̀rọ̀ bọ́ yóò wípé àgbàlagbà ìṣẹ́gbẹ́ rẹ ìrírí ayé àgbàlagbà kìí ṣe tiẹ̀ kò fowó rà ọlọ́run ẹ ń bá bá àgbàlagbà sábà dáadáa níbi àlámọ̀rí rẹ̀ kò ní fẹ́ kágbà wọn ó kú mọ́ bí kó sì mọ́ sẹ̀mí lọ ni torí pé tí wọ́n sẹ́ dààmú bí ọjọ́ méjì mẹ́ta àárín ìṣẹ́jú kan àwọn ilé sọ pé báyìí ni ó ṣe yóò sì mọ̀ já sọ́nà ẹ ń bá ti lè jẹ́ pé ìfẹ́ ẹnu ní tẹ̀lé irú ẹni bẹ́ẹ̀ yóò dé dọ̀lín táàrí ti sí ojú ọ̀nà tó ojú ọ̀nà tọ́lọ́run ẹlẹ́ẹ̀kejì inú okùnfà tí máa ń fa tí kéèyàn máa tò pẹ̀lú ìfẹ́nú kọmọ tẹ̀lé ìfẹ́nú o náà ni kọmọ bá àwọn ìfẹ́nú kọmọ bá wọn jókòó àwọn bídà àwọn aládàdálẹ̀ ẹ sọ fún ọ sọ fún wọn ọ̀gbọ́ nítorí iyì tí ń rí ń bẹ̀ àbí owó tí ń rí ń bẹ̀ wọ́n láwọn oṣù mọ̀lìdí ànábí sallallahu alaihi wasallam àdádálẹ̀ ànábí ẹ̀yìn ọ̀rẹ́ yìí làwọn kan ṣe ẹ̀dá bó ẹni tó ti kú ẹsẹ̀ ṣe mòlídì rẹ̀ yóò bá gan wọn a máa pẹ̀yìn òkú wọ́n sọ pé àwọn fẹ́ tún pẹ̀yìn òkú nígbà bá ti sòkú tán nígbà ọjọ́ bá ti lọ lórí ẹ̀ wọ́n làwọn wá tún tó fẹ́ pa ọjọ́ ọjọ́ súná

kò nídìí ẹ lọ mọ́lẹ̀ ìlátòrùkọ́dìr ìlátòrùkọ́dìr òru abi ẹ̀yìn wá ń ṣe tí ní lọ́sàn gan ẹta àgálẹ̀ nílẹ̀ tárùkù lẹ́ǹtẹ̀ ẹ̀ ń pẹ́fẹ́ ẹnu ni àwọn obìnrin wá ya gèlè lọ àti borun àwọn ìyá àdínì kọ́lọ̀nkọ́ sànú afọ́ olórin inú tààlímù tààlímù ní ọsọ ipé anil mari látẹ́sí aliwọ̀ abúsírí kọ̀rí ìnà fàkúlù kọ̀rí ní bílmù kọ́ra ní yẹ́kẹ̀tẹ̀dì tó bá fẹ́ bèèrè ń pa èèyàn tó fẹ́ mọ́bù ló ṣe rí má lọ dojúkọ láti ìbéèrè lọ́wọ́ ẹ̀ ẹ̀ tí bá ń bá rìn ní kọ́ lọ́wọ́ látàrí ẹni tó bá ń bá rìn ọmọ orú ìyẹ̀ tí òun náà ń ṣe tí bá ń bá mú gbóòrìn kọmọ̀ pé ẹjọ́ mú ni tí bá ń bá òkúrò èèyàn rìn tí ń tọ́ ti wọlúwọ̀dé kọmọ̀ pé òǹgá olódù rẹpẹtẹ yìí tí bá ń bó lè rìn kó jùmọ̀ pé òun náà bí ọmọ fẹ́wọ́ bó ṣe rí nìyẹn tó bá ń bá àwọn ọ̀jọ̀gbọ́n onímọ̀ rìn àtàwọn tí wọ́n ìwé islam àtàwọn tí wọ́n ṣe dáwà fi sabilillah ó ti mọ̀ pé tó náà mọ̀ sí nìyẹn anil mari ila tas'al wa absir qarinahu fa kullu qarinin bil muqarani yaqtadi má bèèrè ń pa ìwà èèyàn tó bá fẹ́ mọ̀ má lọ bá straight ẹni àwọn tí wọ́n jọ ń bọ̀ ní kọlọ pa wọn so torí pé ọmọ ẹ̀dẹ́ ènìyàn ìmọ̀ ń kọ̀ sí ẹni tí bá ń bá rìn ni ká jìnà sí àwọn bídíà káwà náà mọ́ bàá sì di oníbídíà pẹ̀lú wọn àfáwà Abu Qilaba ọsọ wípé la tujalisi ashabal ahwa àwọn ń fẹ̀ẹ́nú mọ́ bá wọn jókòó pọ̀ o fa inni la amanu an yagmisukum fi dalalatim la tujalisu ashabal ahwa àwọn ń fẹ̀ẹ́nú àwọn bídíà ẹ má bá torí pé mi ò fọkàn balẹ̀ yìí pé wọn ò ní tìyìnbọnú ànù tí wọ́n wà nú ẹ̀ torí ẹ̀dá sọ pé àfáà tó wá jókòó sórí àga mọ́rọ́bì ẹni tí ń tọ́jú àwọn èèyàn ẹni tí ń rí àwọn èèyàn ẹni tí ń sọ táwọn èèyàn fi lékún níbẹ̀rù ọlọ́run lọ́yẹ kọ́ jẹ́ pàtàkì jùlọ àga táwọn àfáà onímọ̀ nínú ìlú yìí àbí ìlú mi náà tí wọ́n ti lò tí wọ́n náà wá ọlọ́run á púpọ̀ náà bára rẹ̀ ń bẹ̀ bóò ló ṣe ṣe ti ẹ náà tí ó fi jẹ́ àtẹ́wọ́gbà wájú ọlọ́run ni ló yẹ kó jẹ́ fókọ̀sì ẹ kèyí kó a máa fọ dá ọ̀rọ̀ lẹ̀ tí ó a máa dá fìtínà lẹ̀ Ibn al-Qayyim al-Jawziyya ó ṣe tíra kan ó dá pọ̀ ìdí mẹ́rin ni kò tóbi ṣùgbọ́n ìdí mẹ́rin ni ó pè ní I'lamul àwọn tí a ń sọ wípé ìntọ́lọ́n wírè ìntọ́bá tíra ọlọ́run mú rè ìntọ́bá súnà Ànábì sallallahu alaihi wasallam rè al-muwaqqi'ina rabbil alamin àwọn tí a ń gbẹnu ọlọ́run sọ̀rọ̀ ọ̀n pé ńgbà táwọn èèyàn bá dúó tí ó ń wájú tí ọgbẹnu ọlọ́run sọ̀rọ̀ nù ọgbẹnu òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam sọ̀rọ̀ nù ọwá sọ̀rọ̀ ṣùrútùl mufti ṣùrútùl fatiwa ma yahdharu lil mufti alqawaid fil ifta oríṣiríṣi ọ̀rọ̀ lọ́dàbùlẹ̀ ìjókòó rẹ̀ tó jókòó tó fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀sìn ọ̀fẹ́ fi gbaládá yìí nígbọ̀bá ń sọ kó bókòwó sọ́n sọ́rán wọn ó dòdì kejì ní ẹ ọdẹ́sẹ̀ ni so ọ́ọ̀tún tí ààrẹ gbọ̀n ó sì àyẹ̀wò dáadáa bá tí yàn wá ka àdísà Ànábì sallallahu alaihi wasallam tọ́wà

igbe ẹni ọlọ́run ni onímímọ̀ ni ọ̀jọ̀gbọ́n ni àwa wà ní kọ́rínú ẹlẹ́ẹ̀kọ́ ẹ̀kẹ́ẹ̀dógún báyìí àbí ni Imam Buhari ti lọ ní ìsìn yìí ó ti lé ní 1100 years tó ti papòdà tí wọ́n wá ń sọ̀rọ̀ ní ìsìn tó wá ń bú sọ́gbẹ́nu rẹ̀ ẹni tí ó bá bá lówó lọ́wọ́ àwọn tí wọ́n jọ lùgbà ní àti tí wọ́n bá kọ́lẹ̀ kìí ṣe ẹni tí ò ti ẹ̀mọ́ rárá ẹni tí ó bá bú àwọn èbó lásìkò tá tí wọ́n mú alẹ́kọ̀ọ́ ẹrú ẹni tí ó sojú ẹ̀gbà yẹn ni ó kọ́lẹ̀ kìí ṣe ẹni ò ti ẹ̀ sojú rẹ̀ rárá Imam Bukhari àwọn onímọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n nínú wọn ní Ibn Hajar wà ọ sọ pé lẹ́yìn tíra Ọlọ́run tí í ṣe Qur'an kò sí tíra kankan tó wà authentic tó wà lọ́wọ́ àwọn mùsùlùmí tí wọ́n jogún bá tó tó sọ Bukhari lẹ́yìn Kùránì àwọn olótókù lẹ́yìn ìgbà náà lọ́sẹ̀ kan sọ Muslim kò mí nǹkan wà perfect àwọn àdísì kan bẹ́ẹ̀bẹ̀ ló tó bí ọgọ́rùn táwọn àfáà sọ wípé wọ́n criticize ẹ̀ bí ọgọ́rùn ní àwọn àdísì tó lé ní 5000 bí ọgọ́rùn ni wọ́n criticize

وكل من يدعي في العلم معرفة علمت شيئا وغابت عنك أشياء bẹ́yàn bá ṣe mọ̀ ìmọ̀ sí níbẹ̀rù ó ṣe máa bà sí wípé tó wọ̀n ọmọ pọ̀ jù tó mọ̀ lọ àfi tí bá ṣe máa tọ́lọ́run lọ́mọ lókú bọ́ bá ṣe katíà sí tọ́ bá ṣe mọ̀ sí lẹ́rù ó ṣe máa bà ọ́ ipé ntọ́ ọmọ ọmọ pọ̀ ju ìntọ́ ọmọ lọ tíra kan bẹ́ńlé à ń pè ní dárí àtàárùdù wàtàríjẹ́ bẹ́ẹ̀nà làdílá ti ṣẹ̀rẹ̀íyà àtàárùdù wàtàríjẹ́ bẹ́ẹ̀nà làdílá ti ṣẹ̀rẹ̀íyà tí Abdullatif Albarzanji tó ṣe mujalladu ẹyọ kan náà ni ṣùgbẹ́dì méjì ni wọ́n kà dìbọ́ sójú kan ni èyí ọmọ kàákàákàá tí ó fi kú ní o lè mọ́ tọ́wà mẹ́ta ọdá mi lójú ọmọ kàákàákàá tó fi papòdà ní kí ló fi jẹ́ bẹ́ẹ̀ torí pé kọ̀wọ́ ìdù ní bẹ́ẹ̀bẹ́ principles ní bẹ́ẹ̀bẹ́ ọ yàtọ̀ sí pé mo fẹ́ kọ́ àlùwàlá ọkẹ́yàn wá sàlàyé àlùwàlá láti bẹ̀rẹ̀ dókùn ń kọ̀ ìhun òsè yẹn the principles of Islamic law nílò ń kó síbẹ̀ tí àwọn àdílà ṣẹ̀ríyà tó bá takora wọn ní òde bóò ló ṣe come out nípa pé ìwò ló tẹ̀sùn ẹ̀jù ọ ma ka oríṣiríṣi ọ̀nà bátàrí táwọn afá ayá alẹ́ lóríṣiríṣiríṣiríṣi ọwọ́ a máa mú ẹ̀sàmpù oríṣiríṣi wá lórí ẹ̀ tó fi mọ̀ ìpé sọ ọmọ sọ gbọ́yé ẹjọ́ ń jọlẹ̀ yóò èyàn ma kàákàákà jẹ́ òkú yóò sì mọ̀ sàǹfààní mẹ́

lẹ́yìn ìgbà náà ọwọ́ àṣẹ́sẹ̀ gbégbèsẹ̀ tí mùsùlùmí gbọ́dọ̀ gbé tó mímọ̀ gbọ́dọ̀ gbé o náà ni pé bóòsù ló ṣe wá ìrànlọ́wọ́ pẹ̀lú àwọn shuruh al-hadith àwọn tíra tó yẹ pé wọ́n sàlàyé tíra hadith Sahih Bukhari bó ṣe rí shuruh pọ̀ ta ló ṣe fatul bari ẹ̀dáhùn ibn hajar al-asqalani ẹsẹun èmi náà nílé ìdí mẹ́tàlá ni lẹ́yìn ìgbà náà ló tún wá fi preface kalẹ̀ mọ́kọ́ dímọ̀ forward odidi ìdí kan lè ṣe yùn tó fi lè gáìdì yín lórí bẹ́ẹ̀ṣẹ̀ ka ìdí mẹ́tàlá yẹn òṣìṣàṣù tún wá tráì ní o fatul bari mi tó bẹ tó gbó kọngan lérí ibn rajabi tún ṣeun sọ yí Bukhari náà tó sì fi ṣe ṣẹ́rí rẹ̀ Al-Qastallani oní àtú ṣe ṣẹ́rí sọ yí Bukhari Umdatul Qari náà bẹ àjíṣà ò tí ẹ̀ tó ju ti Fathul Bari lọ tí mọ́ ká ọ̀rọ̀ ọ̀nú rẹ̀ báyìí Jami'a Islamiyya ẹ̀mí ò ní láti mọ́ sọnù lórí sọ̀yí ọ̀nà tó ń bẹ tí Ibn Hajar ṣe mọ̀kọ́dúnmọ̀ fún Fathul Bari láti gáìdì wa lórí sọ̀rọ̀ Bukhari kó tó wá sẹ́ wà bọ́ sí sọ̀rọ̀ Muslim ṣẹ́rù Nawawi bẹ́ẹ̀ ọlọ́wà voluminous jù ẹnìkan bẹ̀ ń jẹ́sù nkì tí ó náà ṣe ṣẹ́rù ti ẹ̀ àwọn afáàmì náà tó Al-Mu'lim Qurtubi ó náà tó ṣe ṣẹ́rù rẹ̀ bẹ́ẹ̀ náà sì ní kó tó wá bọ́ sí Sunan Abi Dawud mo níyùn náà lé ìdí méjìlá ní ṣẹ́rù ẹ̀ Aunul Ma'bud kó tó tó wá bọ́ sí Sunan Tirmidhi ṣẹ́rù mi náà tó wà fún ọkàn ń sọ ìkọ̀ọ̀kan ní o kéèyàn lè mọ̀ pé omi ń bẹ lámù kìí bọ́yá Aunul Ma'bud nìkan wá ní ṣẹ́rù Abu Dawud so tí abil khattabi náà bẹ ma'alimus sunan ilẹ̀ khattabi so òun náà fi ṣe sẹ́rù sunan Abi Dawud ni mo níyùn náà lé àwọn ṣúrú mi tó kù lórí Abu Dawud kẹ́ẹ̀tọ́ wá bọ́ sí Tirmidhi Tuhfatul Ahwazi òun náà tó pọ̀ bí méjìlá lóun náà tó gbalẹ̀ lórí súnánù Tirmidhi Aridatul Ahwazi tó ń tó ṣe pé àfáàwà Ibn al-Arabi òun náà tó ṣe tiẹ̀ òun náà ṣe ní al-Qabas ńlókọ rẹ̀ al-Qabas so lórí sunanu Tirmidhi náà ni bí ṣúrú ṣe pọ̀lá nìyẹn Nasa'i náà ní tiẹ̀ Ibn Majah náà ní tiẹ̀ tí a fi sàlàyé àwọn èèyàn kan tó wá ń bẹ tí a tó ṣe tíra ní ṣe wípé jamul ahadith al-mawdu'i wa shar'iha àwọn àdíìsì ká gbé lórí topic àwọn òpè topic rẹ̀ àdíìtọ̀ wá ń pa rẹ̀ nínú tíra ilé tíra ilé wọn àgbé sí wọ́n tún wá sàlàyé wọ́n tún ṣiṣẹ́ rú rẹ̀ wọ́n tún sọ àǹfààní kọ̀ọ̀kan kọ̀ọ̀kan tó bá tún wà lára rẹ̀ wọ́n lè pé àǹfààní mẹ́jọ ní bẹ́ẹ̀nbẹ́lé wọ́n lè pé méjìlá ní bẹ́ẹ̀nbẹ́lé wọ́n lè pé ni wọ́n sì mọ̀ kalẹ̀ ọ̀kọ̀ọ̀kan inú ẹ̀ ni tọ́ríhù tẹ̀sírìb fi ṣẹ́rí tẹ̀kírìb ní pin ẹ̀mú nílé so àwọn tíra tó ṣe hídímà hadithi pọ̀ àmì tó gbé tí wọ́n kalẹ̀ lórí pé hadith tó bá ń rùpọ̀ takora wọn ma bọ̀ wà wù àlàyé rẹ̀ bí mukhtalafil hadithi ni wọ́n gbé so tíra rẹpẹtẹ wà lórí ẹ̀ tọ̀háwí ṣe tíra lórí ẹ̀ ó pè ní ma á nílà àzá lẹ́yìn ìgbà náà ó tún wá ṣe ṣẹ́rù rẹ̀ again ó tó pè ní ṣẹ́rù ma'ánil azar ma'ánil azar bí mẹ́rin sí márùn ṣẹ́rù ma'ánil azar mẹ́wàá onímẹ́wàá àwọn èmì gan náà ni nígbà mú ohun tàti bì kan kó síbì kan ní ẹjí méjì mẹ́ ẹjọ ikú mẹ́lẹ̀ so ìmúhintọ́ wàhálà táwọn onímọ̀ ṣe lórí àdíṣe pọ̀ ti mọ̀ dákẹ́ ẹnu ẹ ẹ ilé tí wọ́n ti tó ti gún régé ìwà á fẹ́ wò bá ti á tójú bá àwọn tíra yẹn wọ́n wà gáìdì ẹ àdísì tó ń sọ tó náà lẹ́sọ̀ sáà rẹ́pù kò tí ẹ̀jẹ̀ mẹ́rìnpín rárá tọ́ nígbà tó mẹ́ńṣẹ́ rẹ̀ ìmìnà tó wà lọ́wọ́ sọ́ọ̀sì ẹ̀ kò tí ẹ̀sìn tó ní pẹ̀lú rẹ́pìn ẹ̀rìn yóò sì nàbá yẹn àdíjì kan sọ wípé àlàáyínú wíká òsà àlàáyínú wíká òsà fáìdà náà mẹ́tẹ̀láyìnà ọtùlẹ̀kàtìlẹ̀ wíká àwọ́kàmọ̀kọ́lọ̀ sallallahu alaihi wasallam ojú wa báyìí ìlò okùn tí yẹn máa fi ẹjọ́ àpò la gbélẹ̀ okùn la fílẹ̀ tàwà ń fojú dè irú àwọn tí wọ́n ní àdíjì kan pàdàbí rẹ́bù wọ́n lè tó pé àdíjì kan sọ̀sọ̀kúsọ pé kọ̀yẹ ká fílé ìtì sánàbí sọ̀sọ̀lọ̀ nígbọ̀ bá wọ́ lówó ṣòro ṣe bí dì lábá lọ́sọ àwọn kẹ́sì ti ń sọ ẹ mọ̀ ara wọn mọ̀ wá ní ìsìtá àmọ́ kọ̀rẹ́tì yóò bá wọn àbẹ́ ẹ̀kọ́ ni ẹ̀mọ́ yóò wé gan táwà gan ní ó tún máa sì pé bá ṣe nígbàtà àwọn tí àwọn ọ̀jọ̀gbọ́n bá ń sọ lórí facebook ní àbí lórí ẹ̀dùn ní ẹsẹ̀ wà rí pé à ìdí ẹmọ̀ sọ yọmọ̀ make sense tó tọ́ àsáǹsì pé ni <laughs> àwọn wà sọ pé bò ní wọ́n ṣe ń lò ó tí wọ́n wà ní àdísì yẹn òun náà ni pé àlàáìnù wíka òsà nígbàtà ọba sálùwàlà nígbàtà ọba ti sùn ó lè padì mọ́ ìṣó ṣùgbọ́n nígbàtà ọba ti lè sùn ó ní mọ̀ bí ìṣó ti jáde àbí jáde torí ẹ̀fí jẹ́ pé bọ́bá ti sùn àlùwàlá rẹ̀ tó bá ti sùn tó jẹlẹ̀ àlùwàlá rẹ̀ ti já pàtàkì jùlọ tó bá ti mú ìtàn pé nígbà tí ti wà tó hanrun lẹ́nì kejì fi gbọ́ pé ọrùn hanrun lélẹ̀ so ń bọ̀ bá gbé dọ́ ìrí ìwẹ̀rẹ̀ wá tó bá gbé dọ́ ìrí rẹ̀ wá ẹ má jókòó ti àwọn asáàbùl àhọ́wà àwọn onífẹ̀ẹ́nú àwọn tùkútù àwọn wìkíwì àwọn asáàbùl bídà àbókì lábà sọ pé mi ọ̀fọ́kàn balẹ̀ yìí pé wọn ò ní jẹ́kẹ́ tẹ̀rì sínú àánú wọn so yẹlibísù àlékún bá àdàmọ́ táàrífù àmì tẹ́ ti mọ̀ tẹ́lẹ̀ wọ́n sọ di nǹkan rújú fún yín nítorí ọ̀rọ̀ wọn jẹ́ máa ń sọ wọn náà bá tún máa dáùtù ara rẹ̀ ẹlẹ́ẹ̀kẹta nínú okùnfà tí máa jẹ́ kéèyàn ó òun náà ni al-musara'atu ila ma tashtahi an-nafsu min al-mubahat kéèyàn tẹ́ralẹ̀ síbi nǹkan tọ́tọ́ kọ́ wá tẹ́ralẹ̀ mẹ́ bá ṣe lé tún nìyẹn ọtọ́ ń tòótọ́ ṣùgbọ́n ò tí ẹwà gbọ́ kọ̀ntró mọ̀ ńgbàtà bá sọ wípé kẹ́ẹ̀ṣe súná ọmọ sọwámì wípé kẹ́ tẹ́ralẹ̀ kẹ́ wá lọ mọ́ jẹ́ wípé ẹ̀ẹ́tọ̀ wá mọ́ ṣe tí ọ̀tọ̀ ń súnú ọmọ tàà ní ẹpa ẹran ẹ àwọn tẹ́ bá rí pé wọ́n ní bùkátà sí ẹran ẹ wọn jẹ bọ́ bá sí ń sí kò sí mi ṣẹ̀ríà àlàájúlù wọ̀ síyádà àyítáàkò nù ṣẹ̀ríà tó jójú se kó se àti àlékún tó bá fi kún àyítáàkò dáadáa kún dáadáa ni ọlọ́run pa wá láṣẹ pé kí a máa ṣe dáadáa kí a máa ṣe déédé káàsì máa ṣe kíni káàsì máa ṣe kíni káàtù máa ṣe àlékún lórí déédé ọlọ́run ní òṣèwọ̀ mẹ́ àwọn àfáà ní tẹ̀fùtírù sọ ìmì fífún aláàwẹ̀ lóúnjẹ nǹkan tí ọba kọ́kọ́ fi sínú kó fún tó bá fún ní oúnjẹ tí ó kùnú òfìdá òfìdá ń dájú so dáadáa tún kún dáadáa ni ó tó fi lóòrìn sí ni bẹ́ẹ̀ náà ni súnà ọmọ táa ní kó o ṣe kẹwa tẹ́ra alẹ̀ débi pé tí islam mú wá gangan pé kẹ torí ẹ̀ sí súnà ọmọ tẹ́ẹ̀fì gbalada kẹ tún wá sọ di nǹkan mi ọkọ̀ wà lọ sí rọ́jú yọ́ lọ rẹran yọ́ pa yóò gbé kalẹ̀ ìyàwó wa máa gbowó ẹ má ti jẹ sùn àmàlà méjì àtẹran kan àbẹ́ran méjì ni so yọ kódà bẹ́lùmí bá fún ní tí ọ̀wọ́ sí ẹ̀ yọ bá wípé ṣe tèmi fún ọgbà tí mo wá lè rẹ̀ nígbà tí wọ́n náà bímọ rẹ̀ omi ó tún máa sin ẹlòmí pé wọ́n ọmọ mi ń gán ṣe rí pé nǹkan lárùn mùbáhù ni ká ṣe nǹkan ọmọ ká jẹun bẹ́ẹ̀ ká ṣe gbẹ̀ ká tún wá tẹ́ra alẹ̀ ká tún wá máa ṣàṣejù bẹ́ẹ̀ náà ni ti ìyàwó gbígbé ìṣègbéyàwó kẹtún wá ṣàṣejù lórí ẹ̀ owó tó fi ẹkẹ́ fi ná sínú islam kẹtún lọ mọ́ fún náà tí ebe islam torí pé ẹfẹ́ lo ọ̀dọ́ rẹ̀ àṣejùlélé yìí lọ rẹpẹtẹ ẹran rẹpẹtẹ gbogbo ẹ̀ wọ́n wà máa hádànù ìrégbè ní gbogbo eré bá jẹ́ mọ̀bá mbẹ̀ kẹ́ẹ̀fí lè gbógun ti ìfẹ́ ẹnu torí ìfẹ́ ni èyí tó lé yẹn ìfẹ́ ẹnu nìyẹn èmi náà fẹ́ gba yìí ní ibi tẹ́ ń lọ rẹ́ẹ̀tì yẹn okùn olékùn kò nínú ọmọ mọ́nú àpé ọba mu àpé òní tí ó àpé ọ̀lẹ́tọ̀ o ṣùgbọ́n wúra rẹ sọ fẹ́ lékún ládá ló fi lọ gbà á àbúrò náà wò pé à ibi tí bọ̀dá mi àbábúrò mi gbà nù kémi wàá má rúgbó ẹgbà wọn náà wá sa owó jọ àtọ̀tún àtòsì ẹsà lọ gba ibi táà ti sí ti ẹ̀ náà nù so ká gbọ́ bẹ̀rù ọlọ́run níta bá ṣe ní mubahat ta ni ọ lẹ́tọ̀ọ́ nù ṣẹ̀ríyà ká tún mọ́ ṣàṣe jù lórí ẹ̀ kódà àwọn ẹni ọlọ́run gbà mí wàá máa gbé nǹkan ju mí lẹ́tọ̀ọ́ jẹ́ mubah láti fi tírèèni ẹ̀mí ara wọn lórí pé tó bá jẹ́ haramu wọ́n jìnà sí pọ̀ so ẹmbá ti jẹ́ ẹmbá ti ń jìnà sí èyí tó lé nù mubah tìrọ̀ntìrọ̀ yọ́ mọ̀ jìnà sí haramu inú tí wọ́n lè yẹ lọ bí ilẹ̀ ẹ̀fẹ́ ẹnu tí wọ́n fi sọnù náà ni hubbu dunya wàrùkúnù ilé ha kí wọ́n ti nífẹ̀ẹ́ ayé pọ̀jù kílẹ̀ ń fẹ́ ń lé ayé láwọn ẹni ọlọ́run mọ́ ọlọ́run tó ṣe ìṣirò àwọn nírọ̀rùn lálìkì yàmọ̀ ó sì wà ní àyà Qur'an fasawfa yuhasabu hisaba yasira ọlọ́run ni a ṣe ìṣirò ìrọ̀rùn fún ìṣirò rọrùn náà ní pé àbáyọrí gbogbo tó ṣe wọ́n kàfilé lọ́wọ́ wọn ní máa pé ilé ìbá ilé ìbá ilé ìbá anábíwá sallallahu alaihi wasallam sọ pé mannú kíṣà lè hisabu yawmal qiyamati udhib ẹn yóò tẹ́ bá fọ̀rọ̀ jómi tó rọrọ̀ lórí ìṣirò iṣẹ́ rẹ̀ dáadáa náà ni o ah! ìjàbú kúrò ní ẹkù síun tẹ́yìn bá bẹ́ sírò nǹkan tó wá ti pẹ́ lórí rẹ̀ náà wàhálà ní wàhálà burúkú kọ́lọ̀ kó so ìṣirò wa ń rọrùn o kó jẹ́ àfi ọwọ́ ọ̀tún gbatíra wa o ìfẹ́ ilé ayé kí lọ fẹ́ mẹ́ ìntọ́bájẹ́ àlàálì ìṣirò mẹ́mẹ́ ìntọ́bájẹ́ ẹ̀wà ajé àràámù halaluwa hisabu wa haramu wa ikop alali re o se siro aramu be ya gidi lo ki kan le lara to ju re o ọkùnrin ọmọ ilé ọgí obìnrin ọmọ ilé ọgí wọ́n mọ̀ gbá ti ẹ tó bá pẹ́ láyé ó tún wá dẹni tó ṣe pé àwọn òpin sí sọ́kùnrin náà rí wà máa nù àmìrìhù nínà kéṣe òfèlè kálíkì abàlà àtàkìlú wà máa nù sì ẹ̀dá rẹ̀ ní àtòdìjẹ́ àátún dá padà síbi ìpìlẹ̀ egun ò ní sí mọ́ ẹlòmíì bí ọba gbọ́rọ̀ yín gan yọ́ sẹ̀ pé ẹgbẹ́nu yín sọ́nà bí yọ́ fọwọ́ sí báyìí tó lè bọ́ sínú ohun etí ibi tágbà ti dé bá dé ẹlòmíì ọmọ gbóhùn síra wọn ni àbíkọ́ mọ́ gbójú síra wọn ó sì wà lórí ìpẹ̀kẹ̀ tí èkù sílé ayé náà nù ẹn bá ti nífẹ̀ẹ́ ilé ayé pọ̀jù yọ́ mọ̀ tẹ̀léfẹ̀ẹ́nú yóò sì wà nú ẹni ànù ọlọ́run sọ fún anú súrátù Yunus áyà keje àti ìkẹjọ ọlọ́run bá àlíkẹ́ lá sọ pé innal ladhina la yarjuna liqa'ana waradu bil hayati dunya watma'annu biha wal ladhina hum 'an ayatina ghafilun ulaika ma'awahumun naru bima kanu yaksibun ọlọ́run ní dájúdájú àwọn tó ṣe pé wọn ò ní àgbé ńlẹ̀ pa wọn wà pàdé àwọ ọlọ́run tí wọ́n ti máa rò pé kálìkì yá mọ́ bà dé báyìí àà ọ̀ràn ń bò làwọn gbègbà aburú táwọn ṣe kọjá bẹ́ẹ̀ wárọ̀gbó bẹ́lẹ̀ háyà àti dùnìyà ìsẹ̀mí tí ò ní pẹ́ tàn ìní yọnú sí pẹ̀lú ẹ̀ kò sí bí wọ́n lè wọ̀ kò sí bí ogun kò tó ogun dúdú tí wọ́n lè ṣe wọ́n máa tàtì kan bọ́ọ̀bì kan ni wọ́n ò sí ìlójú tì wọ́n sì gbẹ́rẹ́ pàkọ́ wọ́n sì gbáyà wọ́n sì sọ́wọ́ táwọn yọ́ mọ̀ rí báyìí <laughs> àbá kan ọba àwọn olóṣèlú ṣe agbọ́dọ̀ mọ́dá nǹkan kan nẹ́bà lọ dì ara omi yalé ń bí ní o ní ń gbé tẹ́lẹ̀ o nẹ́bà lọ dìbò láyé gún o náà bá tẹ̀lé wọn <laughs> àwọn olóṣèlú wọ́n á dìbò tí wọ́n ṣe gbogbo tí wọ́n ṣe tán lọ́sàn-án gan àtẹ̀bú àti gbogbo ẹ̀ lọ́wọ́ dalẹ́ àbí ọjọ́ àádọ́rùn ọkọ̀lá ni ọkọ̀lá ni wọ́n ti wá lọ fún ọlọ sùn bẹ́ẹ̀ lọ́wọ́ dalẹ́ wọ́n bá rí pé àwọn kálukú lè lọ lé mọ́lá àpá àwọn oṣù tòsí ibi táwọn ti dìbò wọ́n bá fún wọn níbi tí wọ́n sùn sí ẹlòmí ìyẹnra ilẹ̀ báyìí àbá ní nǹkan bẹ́ ìkẹ́ dé sáwọn tó wọ́n sùn ti lè ètò dèdè pẹ̀ ìfòpá tó fi mí sídìí ètò gbé mi kọrùn tó yẹ pé ọkàn wọ́sọ lé lórí ni kì sáwọn tó wọ́n sùn ti lè àwọn àyẹ́ ọ̀rọ̀ kan pé nǹkan sẹ́kù mọ̀ fáwọn lálìkì àwọn náà ti mọ̀ ti sí ẹrù àwọn tó wọ́n ti sì dì ọlọ́ni àwọn tí ó ikú wọn wọ̀sà gbé àwọn pàdé ọlọ́run yọ́nú ayé yìí wọ́n máa ọkàn wọn ti balẹ̀ lórí ẹ̀ tí yọ́ balẹ̀ wọ́n ti fọ́nú fọ́ra ń gba ọlọ́ni láìka ma àwọ ahúnmùnàrù àwọn yẹn ibi tí wọ́n sẹ̀rí sí iná níná lálìkìyàmà bí ma ń kàánù yẹ̀tìsíwú nítorí tí wọ́n gbé ṣe ń sẹ́ o ibẹ̀ ládùó sí wọn bá tàà gbẹ́ kọlọ̀ ní ó gbogbo ń tá bá ṣe tó bá bọ́ sójú ẹ̀ kọ́lọ̀nkọ́ gbà lẹ́sẹ̀ fún wa ìtọ́wà kẹ́dọ̀ káàtó kọ́lọ̀nkọ́ sàmójúkò fún wa kọ́ yá fi wa fún ànábì wa muhammad sallallahu alaihi wasallam